ǹjẹ́ ẹ̀yin fẹ́ràn èdè àti àṣà yorùbá ìwé ìpè yín rèé o láti wá wo àwọn akẹ́kọ̀ọ́ wa ní akọ́nilédè yorùbá àti àwọn tí wọ́n ń lo èdè yorùbá nínú iṣẹ́ wọn níbi àkànṣe ètò ọlọ́dọọdún wa tí a pè ní erékọ́dún ní ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ní dèdè aago mẹ́rin ìrọ̀lẹ́ nílùú èkó àkọlé ètò ọdún yìí ni ṣíṣe ẹ̀yẹ ìgbélárugẹ àti ìpamọ́ àṣà yorùbá fún ìdàgbàsókè ọjọ́ iwájú wa nípa ìlò ìmọ̀ ẹ̀rọ àti ṣíṣẹ̀dá ohun tuntun tí ẹ bá wà ní òkè òkun ẹ darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára ọ̀fẹ́ ni ètò yìí ó yá ẹ sọ fún àwọn ará ọbáfẹ́ ẹ sọ fún ìrówódé ẹ sọ fún àwọn ọ̀rẹ́ yín ní UK Amẹ́ríkà Canada àti káàkiri gbogbo orílẹ̀-èdè tí àwọn èèyàn yín wà pé eré kọ́dún ń bọ̀ fún àtìlẹ́yìn owó àti ẹ̀bùn fún àṣeyọrí ètò yìí ẹ pè zero eight zero six two one six zero one nine eight ẹ kú ojú lọ́nà.